ẹ lè rán irú tọrùn yín yìí náà. èmi náà mo ràn kì í ṣe mo lè ràn kọ èmi kò sí aṣọ tí ilé rí lọ́rùn mi èmi mo ràn nǹkan mi. bàbá adẹ́rù kọ̀kọ̀ ayé ti dayé sọ̀rọ̀ sókè. sọ̀rọ̀ sókè àbí sọ̀rọ̀ sókè mọ rẹpẹtì mọ wàrà ro. mọ wàrà ro ẹ̀yin náà ti ẹ dábọ̀. Ah, mo já sí púpọ̀. ojú bàbá yìí ti sáàfù o ẹ̀yin náà ti lé èkó Lagos nù. ojú mi sáàfù sẹ́kọ̀ọ́. ojú yìí ti sáàfù sẹ́kọ̀ọ́. ìmọ̀nà lamẹ́ríkà ni bàbá bini tani ta ni bàbá adẹ́rùpọ̀kọ̀ gan-an. bàbá adẹ́rùpọ̀kọ̀ ń bẹ nínú tẹlifíṣàn ṣùgbọ́n èmi tó mo jókòó yìí káyọ̀dé ọláìyá ni orúkọ tèmi. ṣùgbọ́n mi abárẹ́yìn ń ta àwọn òpè bàbá adẹ́rùpọ̀kọ̀ ní bọ̀. ìbá ti gbégún mo ti da adẹ́rùpọ̀kọ̀ nù. ní ọ̀dọ̀ wa lẹ́ni adẹ́rùpọ̀kọ̀ lọ wá ni àbí káyọ̀dé. mo gbé méjèèjì wá ni o torí ọmọ àdàbánijà <laughs> kò ṣeé fojú bọ̀rọ̀ wá jókòó tì í bọ́bá jọmọ tí eégún ká gbé bọ́bá jọmọ tí ọmọlúàbí káyágbádá nàìjà hmm. ẹ mọ̀ pé irú ètò báyìí hmm. àti iléeṣẹ́ báyìí hmm. ó yàtọ̀ fún gbogbo àwọn mọ̀gbọ́mọwọ́ ètò tó létò tó ní àkọọ́lẹ̀ lèmi mọ̀ létò. kílẹ̀ ń lò tẹ́ ẹ fi yọ̀ǹgì báyìí. à ń sun oúnjẹ ni o. ẹ̀yẹ <laughs> jẹ́ wo mú yín. bàbá ọmọ ìlú wo la dẹ́rù pọkọ̀ bó ló ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀. gbogbo ẹ̀ náà ikàn máa dàbí idán ni adùn ṣe bí ntọ́lọ̀ ń fọwọ́ sí aṣòro ṣe bí ntọ́lọ̀ ń fọwọ́ sí kì ṣe mímọ̀ ṣe o ọlọ́run elédùnmarè ni ká fi tiẹ̀ síwájú. ẹ ṣáàwò. akàwé ajẹ́ nǹkan lẹ́nu ìwé kíkà hmm. ni ọlọ́run fọwọ́ sí ni. akọrin òkìkí kan káàkiri àgbáyé ọwọ́ ọlọ́run ni adigbádàwo ọwọ́ ọlọ́run ni ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọmọ ńlẹ̀gbìn á bẹ̀rẹ̀ láti iléèwé ká gbàgbé lórí torí nàìjíríà wa yìí graduate gan ti di ọmọbọn primary school. kí ló fà. bí ẹ ti sọ̀rọ̀ ń dà náà nu o. ẹyin bàbá yìí ah, ẹ ah, ti máa fòwe sọ̀rọ̀ nu ẹ sáà ń jẹ mọ́sá rẹ̀ létí etí náà ni wọ́n ò lè mú yín inú studio lẹ́wà yìí. ti graduate ọba ríṣẹ́ tí ò sí kankan ṣé kò ti di ọmọ primary school. wọ́n ní àwọn ti rí yín nínú fíìmù tipẹ́. Ah, àfẹ́ntí ọba ní fíìmù wò bẹ́ẹ̀ ni àlọ́nà míì tó ju bọ̀sùn èyí lọ. ká tó rí bàbá ìramú láti last week láti two weeks from one location to other wọ́n lẹ̀ tiẹ̀ máa ru aṣọ káàkiri inú mọ́tò ni. à ń rù ni o torí ètò bá jẹ mọ́ náà ni àánà sí wọ́n ní if you can't beat them you have to join them. ọ ara fún mi sí yín location kan lẹ gbàdé <laughs> tẹ́ẹ̀ fi ru báàgì lálá o tàbí bẹ́ẹ̀ bá gba location kan dé ẹ̀ ń gba location kan lọ láti bí. location mo ti ẹ̀ gbàdé bí náà àgbọ̀dọ̀ kúrọ́. ara fún mi sí yìí. àgbọ̀dọ̀ kúrọ́ ngbà sì ti gbọ́ pé yín àgbọ̀dọ̀ pa gbogbo tábà tuntun. tàlà dẹ́rùpọ̀kọ̀ gan-an. ọ̀rọ̀ adẹ́rùpọ̀kọ̀ wọn ì ká mọ́bì kan bẹ́ẹ̀ bá ṣe pé adẹ́rùpọ̀kọ̀ oríndẹ̀ oríndẹ̀ náà lásìkò ẹ bá fi oríndẹ̀ oríndẹ̀ hmm. ni adẹ́rùpọ̀kọ̀ bẹ́ẹ̀ bá ṣe pé kọ́ sáàfù yọ sáàfù ojú yọ kù pé òun ọ̀gọ́ o káàdì ẹ̀dùn wọn bá lọ eré yìí kan lọ́dún kan ìtẹ́ ẹ̀ máa ń ṣeré lórí tẹlifíṣàn ẹ wá fẹ́ ṣènáwó lẹ wá lọ bá babaláwo kan babaláwo wá ní òògùn tó wọ́n ṣe fún yìí o àwọn àlejò tó bá ti ń wá ẹ bọ̀ mọ́jú sí wọn ni o bí ẹ bá ti mọ́jú sí wọn ni wọ́n mọ̀ fẹ́ fílòpù lẹ́yìn lọ́wọ́ tó wà mọ̀ o bàbá bá bẹ̀ ẹ lẹ́kùn ni bàbá bá mọ́jú wa pé kí ni à ń jẹ ọkùnrin lójú sí òsì kankan kí ló ń sọkùnrin nígbà ọlọ́run nígbà gbogbo ẹ̀ wà á báàdì tán lòjò bá bẹ̀rẹ̀ <laughs> bí pati ṣe túnú bàbá o hm? ọmọ ìlú wo ni yín ọdún wo ni a bí yín. ọmọ àbàdàn pọnbélé ni mí ládùn tán ni oko wa ti hàn bí mi sí. níbo ní jẹ́ ládùn tán. ní ọ̀nà àrà ọ̀nàrà local government. ibẹ̀ ni àwọn bàbá wa ti sí wa ti wá kọ́ ilé sí òjé tí a fi di ọmọ òjé ìjẹ́gà ẹ bá múrò rẹ́bù etí ikú ọmọ ẹdun jẹ́gẹ́dẹ́ etí mẹ́tú. ibẹ̀ náà lẹ jẹ mọ́gàjì lé alẹ́ lórí. ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. tẹ̀gbọ́n tàbúrò náà ni wá. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. wọ́n ní bàbá yóò fẹ́ dàgbà. ọmọ ọdún mélòó wa ni mí àjọgbọmú lẹ́nu ara wa ni. ọdún yìí dọdún mélòó báyìí. à ń lo mo sá mọ̀ pé kò sí oko ni wọ́n bí mi sí hmm. ara ògiri ni wọ́n kọ déètì sí ní ọdún náà. ó sì kéré pé àṣà jẹ kọ́kọ́ mú bíi seventy kan kú òun a náà. àti ẹ̀kọ́já sixty àtún mú seventy àtúnṣe ilé ìkànnà. ẹ ń kàlẹ̀kùn seventy a àti àti ẹ̀ ti kàn yún akàn ah. mọ́lẹ̀. Ah, lẹ́sẹ̀ á ní ọmọ ọdún mélòó ni. ẹ àmọ́ iye ọdún ọ̀hún ṣùgbọ́n wọ́n kàn kọ́ sára ògiri ó sì ti fẹ́ẹ̀ parẹ́ tán ọbẹ̀ ìparẹ́ tán mm. ìwọ bàbá yìí bàbá bí ni nígbà tí wọ́n bí yín hùn ṣé oko lẹ ti lọ léèwé ni àbílé. a lọ léèwé lóko a tún lọ sí nígboro ìbàdàn níbí náà hmm. nígbà táwọn àgùdà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tọ́ra àgùdà lọ kọ́kọ́ ní sùkú uh, catholic schools. Eh, ok catholic eh, eh. àwọn làgùdà. Hmm. mo lọ sí saint cyprian catholic school. Ah, ok páàdì. bẹ́ẹ̀ ni. ah ìkú ìsìnkú ọ̀pọ̀ àwọn àgùdàn sì ń fi eh, àwọn bọ́síkọ̀rọ̀ tàn wá tí wọ́n mọ̀ fún wa ní stocking ẹ̀wọ̀n mọ̀ tí ọba ti wá sùkú wọn ní ọgbà stocking tí ọmọ gba suẹ́tà nígbà náà kí ló aṣubú tẹ̀ wá yìí iná ọmọ bá kó suẹ́tà wá yìí náà. kébì náà lọ lè gba suẹ́tà tèmi bàbá mi èmi náà gba stocking èmi náà lọ. ẹ má sọ pé mọ̀lẹ́ wà èmi ò sùkú àwọn alágùdà yìí o mo ṣe bẹ̀rẹ̀ sùkú wọn nu hmm. ìyá sọ mi ní oko àgùdàǹgbà náà hmm. mo lójú primary two lọ́nbẹ̀ tí àwọn muslim náà ti kó sùkú wọn dé eh, sí eh. àdúgbò eh, ní bàbá màmá mi. sábìtù la mọ̀ sọ ó kọ àgùdà tó lọ lè gbé lérì. rárá o àgbà fún ọ. bí wọ́n ṣe gbé mú mi lọ sí rátìbí muslim school nù. Hmm. ibẹ̀ ni mo ti wá kàwé. rátìbí muslim hmm. school. yóò oh. wà ní ẹgbẹ́ òkè ìbàdàn high school. bẹ́ẹ̀ mo hmm. ti kàwé mẹ́fà tí mo jáde ń bẹ̀. ẹ kọ sí ọwọ́ rí o àmọ́ ah, kọ́sẹ̀ mọ̀kàwé mẹ́fà jáde mo lọ rí kọ́sẹ̀ ọwọ́ fashion designer ló ń ṣe tailor mẹ́kùn ìgbà náà <laughs> mọ̀kọ́sẹ̀ télọ̀ tó rí ṣe. bẹ́ẹ̀ni mo fírì fọmọ tó mẹ́sàn-án nídìí iṣẹ́ télọ̀ àmì fashion designer. ẹ lè rán irú tọrùn yín náà. èmi náà mo ràn kì í ṣe mo lè ràn kọ èmi kò sí aṣọ tẹ́lẹ̀ rí lọ́rùn mi èmi mo ràn nǹkan mi ẹ kàn bá yẹn ránṣọ láti tà mọ́ ni ṣùgbọ́n ẹ rán fúnra yín. àyè ò sí àyè ò sí yìí ni mo ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ tí mo gba stylist ṣùgbọ́n. ẹ fẹ́ mọ disappoint àwọn èèyàn. wọ́n ń sin ara wọn ni wọn ò sin mí. àwọn àti àsìn yìí bẹ́ẹ̀ bá bọ́ location bẹ́ẹ̀ wọ́n pé bàbá yìí kan ti lọ àkúrẹ́ ọbẹ̀ sọ ẹ mọ̀ jẹ lọ ẹ mọ̀ jẹ lọ. bàbá bò lẹ̀ ṣe tíátà ìyẹn mà dìnnà láti kékeré náà ni ọlọ́run ti ṣe àkọọ́lẹ̀ kìíní yẹn mo tiẹ̀ ti pọ̀ oṣù kó àgùdà tí mo ti bọ́ sí ratibi muslim school. ok kó tó di pé tẹlifíṣàn eh, WNTV WNBS first in Africa mhm. tí bàbá Awólọ́wò kó wa hmm. lọ wà ní òkè ìbólà pé àdúgbò nígbà náà hmm. Hmm. a máa lọ ọbẹ̀ lọ́mọ kámọ́ngò lọ́mọ ṣẹ́gi ni eh? torí àwọn èbó odíò kọ̀ọ̀kan ni wọ́n ń gbé ní àárín kọ́tàsì kan ti ń bẹ́ńbẹ́ gbogbo yòókù igbó ni igbó ni a gbin igi máńgò àwa lọ ká máńgò ní ọdún kan à ń bọ̀ aṣáàrí pé wọ́n ti kọ́lé òun síbẹ̀ táwọn èèyàn kàn ń kọjá lọ kò nítumọ̀ ní ojú wa pé iléeṣẹ́ móhùnmáwòrán ni a kàn wá ń gba ọ̀nà tòóró tọ́wọ́ kọjá wájú ẹ̀ bọ̀ ni ẹnìkan wá pé àpé ẹ̀yin ọmọ ẹ wá ṣé ẹ lè pàlọ́ àlọ́ tá a ti pápápá ní ewoko <laughs> pé inú òṣùpá báyìí a máa lera wa káàkiri tá a máa pàlọ́ ni a lè pàlọ́ ẹ kó àwọn ẹgbẹ́ yín wá kẹrẹ bá lè wá pàlọ́ nbo ni ilé ọ̀dọ̀ yín ń bá júwe ọba ni sóun lè wá wálé ah, ẹ mọ̀ wá wá wálé o mọ̀ mi ò mọ̀ sọ̀rọ̀ o tó fún mi láǹfààní kò ju pé mi ò ti mi ò ní bàbá mọ́ láti ibi ọdún bíi méje sí mẹ́jọ hmm. kó tó di pé a kú òlóko bá a ṣe jọ wà nígbà náà tó fi di pé àwa ń lọ ń pa àlọ́ èmi mọ̀ ó máa jókòó sí àárín wọn báyìí tí wọn ó jókòó lọ́tún lósì báyìí gbogbo ìgbà náà kò sí pé àkálẹ̀ àbí rìkọ́dìn kankan o láìfù ni o àti orí àlọ́n láti ń ṣe títí títí. ṣé wọ́n ń fún yín lówó ńgbà náà. wọ́n ń fún wa lówó. ọmọ kékeré. bẹ́ẹ̀ ni ńgbà tá a bẹ̀rẹ̀ ìtàn yìí àwọn iléeṣẹ́ nǹkan kó oríṣiríṣi wá ni àtìgbà náà ni bàbá fẹ́ kọ sítórì hmm. títí di pé à ń kọ ìtàn sìn hmm. ìtàn tó kọ ó gbọ́dọ̀ kọ́ èèyàn lọ́gbọ́n ó gbọ́dọ̀ ní mẹ́sẹ̀gì tí ó mú wá kìí ṣe pé a kàn ń ṣeré apanilẹ́rìn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo irú ìyún ni ó fi dàbí pé àbí a máa ṣe àbí ó yàtọ̀ àì kanlẹ̀kùn ká tó wọ gbogbo ọ́fíìsì ìjọ náà àwa náà ni a bẹ̀rẹ̀ láti ń gbọ́ ṣe pé tẹlifíṣàn tó wá di pé wọ́n ń yà káàkiri wọ́n èkó ni o ọ̀ṣun ni o kankan tó pín state àwa náà ni wọ́n tún ń lò káàkiri gbogbo ìgbà náà pé láti fi lè dá àwọn èèyàn lódùn wọ́n sì ń sanwó ìjọba ń sanwó fún iṣẹ́ náà nígbà náà ẹ pé wọ́n bá pín wa ní one pound one ní ibi àlọ́ àwọn ọmọ àjọpín ni àwọn owó ńlá fi ń ra eh, aṣọ sùkúù. bẹ́ẹ̀ sáṣẹ do tíátà lédè kan